ìkúnlẹ̀ rèé àbí ìdọ̀bálẹ̀ àti ìtẹ̀ kọ́kọ́rọ́ gbogbo àwọn kan wọ̀nyí láìsí méjì ń bẹ àṣà ni àṣà ló bí ẹ kì í ṣe ẹ̀sìn àṣà ló bí kì í ṣẹ̀sìn kákọ́gbà yìí nà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa àti nǹkan ò bá yé tó a fẹ́ sọ ọ́ di kí ni pé ẹ̀sìn ló gbé wa torí mo rí pé yẹn ló jẹ́ ó le lára ọ̀pọ̀lọpọ̀ àwa tá a bá jẹ́ àfa a rò pé ẹ̀sìn ló ṣe kí ni ẹ̀sìn ló gbé wa kì í ṣe ẹ̀sìn àṣà ni àṣà ló gbé wa ngbà ó ti wá di àsánẹ ká kọ́kọ́ jókòó ká jókòó dáadáa ká má ọ̀rọ̀ ṣe ẹ e. tọ́ra sáré nígbà pè lásà wọn yẹ e kó bí gbà téèyàn bá ń kó ọ̀rọ̀ Ọlọ́run tó bá jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ ànábì ẹ̀sìn Ọlọ́run ní falẹ̀ àyínú wa ras ń gbé kalẹ̀ báyìí àmọ́ gbé tẹ́lí tọrùn ni tọlọ́nu ṣùgbọ́n ètí ìbá e ṣe tọlọ́nu tó yẹ pé àṣà kọ́tsọ̀ lásán bìkan síbìkan ni káà tó gbẹ jájò kó ronú sí eré ilé lè wà ń bẹ eré ibú lè wà ń bẹ ṣùgbọ́n tó bá jẹ́ sètò wọlé àtọ́dọ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run ẹ máa kó jẹ bí ndomi nítorí wa ní tí ọ̀dà jẹ àmì bí ó sì ní tó bá ti jásà ẹ̀já akọ́jọ́ kó lẹ̀ ká wò nígbà wá jòkó lẹ̀ tá a wò ó pé à ń tẹ́kọ̀ọ́ à ń kúnlẹ̀ à ń dọ̀bálẹ̀ da ń nà wàlájà sásà tó dáa ni àsàsìrè yé ọmọ da kagbọ́rọ̀ mi yé dáadáa dákun jama torí ọlọ́pàá ìbéèrè yẹn lọ́la bá dákẹ́sẹ́ àbí adákẹ́sẹ́ rí òwúrú dáadáa náà lásán sọ ẹ kásá tó mọ sọ ti ọ̀rẹ́ níta bá wá pè lásàrè ojú mẹ́ta ní Islam máa fi wo àṣà àṣà kan bẹ tó yẹ pé gbogbo ẹ̀ lọ́dà kan lẹ̀ yẹn ni tó ṣe déédéé táwọn ànábì Ọlọ́run wá àgbà ìkan bẹ́ẹ̀ pé gbogbo ẹ̀ ló burú kan lẹ̀ ẹ́n ó yà bí òye àákọ gbogbo yẹn náà ìkan bẹ́ẹ̀ apá kan rẹ̀ dáa apá kan rẹ̀ ọ̀dà èyí tápá kan rẹ̀ dáa nì àgbà yìí tó dáa nú ẹ̀ èyí tápá kan rẹ̀ ọ̀dà akọlọ alásàkàsà lọ́wọ́ àṣà ó sì máa jẹ́ èyí tí ọ̀dà nígbà tí àṣà bá ṣe kí ni tó bá forí lu ti àwọn ànábì ọlọ́run wá àà ẹ̀yin kẹ̀ pẹ̀lú àwọn ànábì ọlọ́run ìròyìn ò tẹ́ni títa kà ànábì ọlọ́run akájúlọ ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ọ̀rọ̀ anabi kọjá anabi lè làlé bẹ́ẹ̀ bàbá lọ́wọ́ bàbá kí bàbá gbogbo ọ̀nà kí nàlàyé tá anabi ò lè làlé lọ́wọ́ òsì àtàkọ́lá ni mustapha sallallahu alayhi wa sallam tá anabi gàbí sọ nù rẹ̀ báyìí pé <laughs> kullu ummati yadkhuluna al-jannata illa man aba gbogbo ẹ̀yin tẹ́jọ́ ọmọ lẹ́yìn mi pátá so ṣe làjọ ń lọ sálì jẹ́nà àfẹ́yìn tó bá lóhùn lọ wọ́n bí bàbá Fatima káma fi àdìsá bí yorùbá fi sọ yìí Bukhari wa Muslim tálẹ̀ ní tí ó kọ̀ gbóhùn lọ anabi ni mani haba yẹni mani atọ́ ni mani atọ́ ani dakala janna wa mani asọ́ ni fakọ́dé haba ẹni bá takò ntí mo mú wa òun ló ta ko kíni ló sọ pé òun wà àlìjánná ẹni bá ti gba ntí mo mú wa àjọ ńlọ náà ni ìdáná ọ̀rọ̀ anábì supasidi ọ̀rọ̀ ẹni bọ́dì inú gbogbo àti ńbẹ láyé ìdáná àṣà tó bá wà ta ko ọ̀rọ̀ anábì rè àjò àṣà yẹn nù ni karamatan lè nàbì àpọ́nlé fa nàbì nìyẹn àbùkù fa nàbì ni ká gbarú àṣà bẹ́ẹ̀ ká máa pèrè àwa mùsùlùmí number one nígbà míì àṣà ó máa jẹ́ ní tí ò da nígbà tó bá ń kó nira báwọn ará ayé islam rẹ jẹjẹ rẹ ló wálé ayé kò kẹ́nìkan sí nira ní nígbà tí ń sọ lóúnjò làkàrà lùyìí sádẹ́wò ẹ bá ń sọ̀rọ̀ ẹ bàbá sọdún léyà ọbẹ̀ láfi náà yẹn kiri àbẹ́ jẹ ẹran láfi nù yẹn la lẹ́yìn ká tó fún yín lẹ́nu jẹ́ kí kálukú jẹ ẹran sẹ́ẹ̀kẹ́ bàbá sì ń sọdún léyà ọdún àwẹ̀rẹ̀ wọ́rọ́wọ́ là ń ṣe là ń ṣe ń jẹ fáwọn èèyàn ni wọ́n ń jẹ ìkànnà ṣe kọjá ìtuturutu ìkan ló kọjá lọ́dún tó kọjá òfò tó dẹ́ ẹlòmíì tálùkì àmì èdèbẹ́ ẹlòmíì kò ní gbàgbé ẹ̀tàrà ń tabanga à ń sọ oríṣiríṣi ẹ̀ báwọn àti láwí tiwa náà bá ń sọ́kọ yìí lólu sóòlùwé wọ́n bá ń nà ti rí àwọn nù àwọn ẹni bẹ́ẹ̀ wúrẹ́ yín mo láti wá rú yìí gbogbo orú ìyàwó mùsùlùmí òkó yẹn kan sádánwò lérí àṣàrí ẹ ní àṣà tán bá ń ṣe tí wọ́n pè lẹ́sìn ẹ tó bá ti ń kó nira bára ayé rẹ̀ ń tí ọ̀dà ni àṣà tí ọ̀dà nìyẹn àṣà tí ọ̀dà ni bí ẹ má rìn lóru o ẹ má rìn lọ́sàn o ẹ má rìn kíni kíni o ẹni bá ṣe kíni ojú ẹ bá rí ẹ faramọ́ o ẹ gbẹgbẹgbẹ níjọ́ la mùsùlùmí sọ ẹ faramọ́ lórí ìjọsìn wa abẹ́sẹ̀ tàjúdù ẹ faramọ́ à ń ṣe kíni òléyà ẹ faramọ́ nítorí ẹ bá rí kò sámojú rí kankan ládàáwò láàrin tiwa wọn náà rí bí ti rí báyìí jàmọ́ burúkú bá ti wà ẹ̀bẹ̀ kì fún un ìtàn bẹ́ẹ̀ náà làṣàkáṣà tó bá ń rí ọlọ́run ọba fín àṣà tó bá pèpè fún kínní kárí ọlọ́run fín nǹkan bí rìkwẹ́sàn lọ́wọ́ mi lájàlá náà ìpè ọ̀rẹ́ náà ni wọ́n kàn ṣe ní náà ni pé bàbá ẹ ẹ ẹ létò àbàbà ọlọ́run ní sọ bá ń fún mi níbi là àṣàkó fòrò ìṣèkèfèrí nìyẹn pé bàbá létò àbàbà báwọn máa tàṣe wọn ṣe báwọn agbèrò wọn ṣe bẹ́ẹ̀ fọlọ́ wẹ́ẹ̀n bẹ́ẹ̀ náà wà lásà tó bá rẹ kọ tí ó bá dangrèdì ọlọ́run torí ọlọ́run pé àwọn dáhàt yẹn ni al-aadatu wat-taqalidu dáhàt ila al-musawati bayna Allahi wa bayna àbí àṣà pèpè fún equality láàrin ọlọ́run àti ẹ̀dá tọ́lọ́run ọba dá ọlọ́run ó bẹ̀gì fún wàṣà bẹ́ẹ̀ so àṣà àdọ̀bálẹ̀ àṣà ìtẹ̀kọ̀kọ̀ ó pèpè fún equality láàrin ọlọ́run àtẹ̀dá. ìyẹn ló jẹ́ káwọn àfa islam bẹ́ẹ̀gì fún láti jọ́sí islam ti ń bọ̀ láti òdi ọ̀run nìkan yẹ pé ọ̀rọ̀ pé ọmọ wálé aziri ọ̀wálé magiri ìwálé su ìwálé aziri kan wọ́n sẹ̀ délé ayé kọ́ wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n o ràtìmí sọ fún ọkọ̀ já ọ̀rọ̀ kan lẹ̀ yorùbá o pínrínpínrín ni látọ̀nù fa gbogbo ẹ̀ pátá ẹ̀tọ́ kama ayiwa kama tẹ kọ́kọ́rọ́ kama ṣe báyìí gbogbo yẹn rẹ Ọlọ́run la máa ń ṣe fún àwa mùsùlùmí a wárí àyè jí rẹ bẹ́ẹ̀ báyìí fẹ́ lómi àfọlọ́run nìkan ṣùgbọ́n ẹjẹ àmọ bá a lọ rùn ètò yẹn rẹ ìjọsìn ńlọ wà fún bọ̀tí ńgbà míì yẹn tó máa ń lò láti fi ṣèkínni láti fi rẹ̀spẹ́ẹ̀tì àwọn ẹlòmíì sẹ́wọ̀n pé à ń lò láti fi rẹ̀spẹ́ẹ̀tì Ọlọ́run at the same time èèyàn tó lè lò láti fi rẹ̀spẹ́ẹ̀tì kínni èèyàn míì náà yóò wá ní í ṣe pẹ̀lú àníyàn tí ń bẹ lọ́kàn ẹni tí ń ṣe é fàpèjúwe ká lò ó láti fi rẹ̀spẹ́ẹ̀tì àwọn èèyàn rẹ̀ níjọ́njọ́n rẹ̀ ọlọ́ngbà aláyè láti fi rẹ̀spẹ́ẹ̀tì èèyàn ní kéde pé mo ní lọ́kàn pé mo fẹ́ ẹ́ àníyàn mi ni pé mo ń sin ẹni yìí kọ́ o àníyàn pé mo oh, kàn ní pé pàtàkì mo rẹ̀spẹ́ẹ̀tì ẹni eléyìí rẹ̀ níjọ́njọ́n rẹ̀ kànínábi tó dáyé ọlọ́run fàyè gbà ó fàyè ẹlẹ̀ ọlọ́run ọ̀pàṣẹ rẹ̀ pé kíní oṣù mo fàyè ẹlẹ̀ ẹ̀rí kódà ń bò mí kan ọlọ́run tó pàṣẹ rẹ̀ ẹ bá gbọ́dọ̀ mi yé dáadáa ìyẹn lẹ́ẹ̀ mọ̀ rí táwọn afáàbá fẹ́ mọ afá tí n tà ń sọ yìí tí ò bá yé tó irú ẹ̀rí tán máa ń lè tojú bọ́nu wọ́n wà lè tojú bọ́ wípé ẹgbẹ́ lọ́lọ́run sọ fáadámà pẹ̀lú àwọn mọ̀lẹ́kà kọ́ ìsìjúdù alẹ́ háadámà ọlọ́run ní ẹ̀fọ́ orí kalẹ̀ fáadámà àwọn afá tí wọn ò fẹ́ gba sùjúdù ta tí wọn ò fẹ́ gbà wọlé fún yẹn kankan rárá wọ́n yarí kalẹ̀ níbi fáànù yíbò pé kódà ìsìjúdù lè háadámà tá à ń sọ gan rèé kéṣe sùjúdù ẹ ti rí pàwọn yìí ni wọ́n le gan lédi kéèyàn ò tiẹ̀ tẹ̀ fún èèyàn kan rí wọ́n gbá o kẹsẹ̀ bẹ́sì júdù gángan bẹ́sì júdù gángan wọ́n sá wà rọ́bẹ́rẹ́ wà rọ́bẹ́rẹ́ ṣùgbọ́n gbogbo ẹ̀ fàbù náà ni irọ́ ni kàmọ́kọ́rọ́rọ́ Sheikhul Islam Taymiyya ètò ìmọ̀ tẹ̀mí àfi fọ́nrú àwọn èèyàn ilé síre ó lé nìkan bí twenty pages fi Majmu' al-Fatawa but no ọlọ́run aláwọ̀ rẹ̀ ẹja sọ tòótọ́ fúnra wa kànábì tó dáyé ọlọ́run aláwọ̀ torí ẹ̀ fi sọ fún àwọn màláíkà pa ìsúdù lè adama respect ní kẹ́ fífa ọ̀dà àbí ọ̀dà anabi yusufa irú ẹ̀ ṣẹlẹ̀ sóun náà ẹ àwọn mọ̀lẹ́bí rẹ̀ àwọn bàbá àti ìyá gbogbo wọn wólẹ̀ fún nígbà tí ọmọ wọn dérí ọlá lẹ́ni tí ń kí ọba tí ń kí ẹni tó wà nípò ńlá wọ́n ṣe bẹ́ẹ̀ tó bá wọn ṣe pẹ́rù yẹn ò bá ni yunus ó ti takò wọn torí ibi tí yusufu takò ẹbọ dé nígbà tí ń bẹ láyé hmm. ó kọjá wàsá torí ẹ ànábì yusufu takò wọn lórí yẹn ó túmọ̀ sí pé ní jọ̀njọ̀n rẹ̀ wọ́n máa fi ń pọ́n àwọn lọ́balọ́ba àwọn ẹni abiyí abiyí máa fi ń pọ́n wọn lé gbogbo ìgbà tá a ṣe ń sọ ire islam ò tí ì dé peak kò tí ì débi tọ́lọ́ ń fi ó dé a sì ń mẹyẹ bọ̀ lápò fara ayé ni ọlọ́run wa ìmọ̀ ń re àwọn èèyàn díẹ̀ gradually gradually díẹ̀ díẹ̀ ọlọ́run yìí gbé wọn dé peak lẹ́ẹ̀kan náà ẹ̀ tara sáná kí èso gùn ni ọtí tọ́lọ́ ní káwọn mùsùlùmí mọ̀ mọ́ mọ́ sẹ́ẹ̀kan oṣù náà lọ́n bẹ́gi fún pé ẹ̀gbọ́dọ̀ mo ti mọ́ nóò ọlọ́run ti fìgbà kan aláwọ̀ wípé bàbá fẹ́ kírun máa mọ̀tí bàbá yìí ti kírun máa mọ̀tí àbọ̀ bá mọ̀sán pààrùn pọ̀ mọ́tí ọba wa kí sáyẹ̀ tán kọ́ gbà pòrùkùtù ọ̀ ní problem lọ́dẹ̀ ènìyàn náà ṣùgbọ́n nígbà tó bá fi kírun jójú rẹ̀ wálẹ̀ lójú rẹ̀ ò bá sì ti wálẹ̀ kì í sọ̀rọ̀ yẹn ni kọ́ kírun gbà yẹn ò ní problem tó bá fi irun ráre gbogbo yẹn ò ní problem ọ lè sọ zúrì rẹ̀ dikini wálé magiribi torí kí ló fà torí pé mutimuti yó tójú mi wá wálẹ̀ rí ọlọ́run wọ́n mọ̀ kí wálé magiribi ọlọ́run ní kò sí wàhálà ńbẹ ẹ sá máa bá ń so torí ojú rẹ̀ wálẹ̀ náà gbogbo yẹn ọlọ́run fàyè gbà díẹ̀ díẹ̀ o tó yá ọlọ́run tó gbé kúrò mbẹ́ kó tó wá dé kó wá bá débi tí gbogbo wa náà rí lé ni pé bọ́ọ̀ báyìí fún ẹnu kan lásán tó ọmọ tá ogójì ọjọ́ lọ́lọ́run òfin nígbà wọn. ثبت ذلك في سنن الإمام الترمذي رحمة الله عليه إذن gradually gradually ọlọ́run máa ń sin àwọn ará yín dé peak níjọ́ orin ọlọ́run aláwẹ̀ lọ́ngbà tó dayé anabi wa muhammad sallallahu alayhi wa sallam èyí tá a mọ̀ sí dẹ́ kọ̀kọ̀rọ̀ láti fi respect yẹn ọlọ́run fagilé ọlọ́run fagilé pé kẹ́yìn ó mọ̀ sí wọ́n ṣe fún anabi kama fi sunan al-imam ibn majah wa sahahu wal allama al-albani alayhi wa ghayruhu min al-a'immah ipe wọ́n ṣe fún anabi anabi kọ́ ẹni tó sì ṣe ń ni Mu'adh ọmọ Jabal ọlọ́mùbá ni fọ̀rọ̀kẹ́ bá nàbí kọ̀ fún ọkàn mi ẹlẹ́kẹ̀jì nú ẹ̀ kámi fi súnmọ́ náà Imam Tirmidhi arákùnrin kan ló wá béèrè lọ́dọ̀ àwọn ìgbé tọ́mọ ìyá kan bá pàdé ọmọ ìyá ẹgbẹ́ rẹ̀ ọmọ ìyá rẹ̀ gbogbo àná ọmọ ìyá náà sì ni bàbá tó bèmí lọ́wọ́ wọn sì ọmọ ìyá mi náà ni síbẹ̀ ni àbí ẹ̀kọ́ lápúsọ̀ lè ẹ̀kọ́ wá fílẹ̀ Islam ẹ̀ ó kó gbogbo wọn sínú ó jẹ́ bàbá mi sọ sábẹ́ yìí wá bẹ̀rẹ̀ pé ṣé tí ọmọ ìyá kan bá pàdé ọmọ ìyá rẹ̀ tí ṣe mùsùlùmí ayé ni hanalahu ṣé kó tẹ kọ̀kọ̀rọ̀ fún báyìí àbí kó dì ma àbí kó ṣe kí ni kó sálámà sí èwo ni kó ṣe rí ó sí ọlọ́run anabi sallallahu alaihi wasallam ó ní kó má ṣe kí ni kó má tẹ kọ̀kọ̀rọ̀ fún anabi sọ pé no anabi sọ gbólóhùn no fúru ẹni bẹ́ẹ̀ ìtẹ kọ̀kọ̀rọ̀ báyìí lásán nù tó bá tó wá jù bá ń lọ́ngọ́ ọ̀rí kó tó ga sínú nígbà tó jù bá ń lọ́ngọ́ wọ́n yìí ṣe lójú ayé ànábì sallam sallam wasallam ìyẹn ló fà tó fi já sí pé ẹ lè rí àfa kan kó ṣe kọ́mẹ́ntìrì lórí kùránì tó jẹ́ àfa yẹn níbi ènìyàn bí èèyàn tí ọ̀rọ̀ ta lẹ́nu rẹ̀ ẹ̀rọ sọ́nà tí o máa ń tí wọ́n ń sọ o ṣùgbọ́n àyẹ̀wò kéré láàrin àwọn mùsùlùmí ọlọ́run lè fi irú wọn ṣàdánwò ṣùgbọ́n wọ́n máa ń kéré ṣùgbọ́n majority àwọn àfa Islam wọ́n lọ wílẹ̀ jantirẹ̀ rẹ̀ ni pé ìtẹ́ kọ́kọ́rọ́ ìdọ̀bálẹ̀ kí èèyàn tá a fi ń respect èèyàn tó yẹ pé àníyàn bá respect rẹ̀ ló wà nínú ọkàn wa kì í bá ń sìn ín ìyẹn rí ìwọ ni nínú islam kódà bí èèbá ti ẹsẹ̀ bọ pọ́nbélé bí èèbá ṣe bọ pọ́nbélé o ìwọ ni kódà ní ti gbogbo wa sọnù wọ́n ka tafsir Qurtubi wọ́n ka Jarir ibn Tabari wà Nasafi wà Samakshari wà mélòó mélòó mo fẹ́ kà fún àbá ilẹ̀ kọjá ntirẹrẹ gbogbo wọn sọ nìyẹn pé ìwọ ni ìwọ ni ṣùgbọ́n èyí tó jọ mọ́ pé ti ń bẹ lọ́kàn wa nípa à ń sin ẹni yẹn gbogbo wọn pátá ìwọ ni kódà láti igbó ayé ànábì adamu wáyé ìwọ ni ọlọ́run wà láwòrú yẹn ìjọba bí àníyàn pa àǹjọ́sìn fẹ́ nìyẹn ló wà lẹ́mìí wa ọlọ́run wà láwọ̀ ẹ̀rí láyé torí ti ń jẹ́ ẹbọ ọlọ́run wà láwọ̀ ẹ̀rí nínú tàgbéṣe ayé ọmọ nìyẹn rí ọkìlíyà bí ọkìlíyà ìdán wàzáàbà lẹ kama zákàrà tàrí ìmáàmù àti yìí tẹ̀lé lánìyàn pé ẹ̀fín rẹ̀spẹ̀tì èèyàn gbogbo èlì kúlù ṣírí kún gbogbo ẹ̀ bọ̀ lẹ́sẹ̀ ìsànfàlẹ̀ ànàfíyà ṣàdàdù fi àṣì mas'ala àwọn ànàfíyà rí wọn lé ila anna al-jumhur khalafahum àwọn tí wọ́n jẹ́ majority àwọn afa wọ́n takò wọn lórí pé kò rí bẹ́ẹ̀ o èyí tó bá yẹ pé àníyàn wa ni pé a kàn fi pẹ́ nìyẹn lé ni kò tí ì dédi ẹ̀bọ ṣùgbọ́n aráàmù ló náà kọ́dà eléyìí ni ìdájọ́ ti Islam lórí rẹ̀ wàṣẹ́kùnà yẹn ni Adam Abdullahi Al-Aluri alayhi ọlọ́run bá ní fọ̀rùn kẹ́yà bá ní foríjì wọn níta sọ iná bàbá náà sọ tí bàbá èkú ńbẹ́nu tíra wọn alìsílámù wa taqalidul jahiliya tíra yẹn ń rò pé wọ́n tẹ̀ síta mọ́ nígbà táwọn àfáàsì kò yí pé kò pé àwọn wọ́n yà pa mọ́ á nà wọn nà wọn ẹ̀yìn ó ti wà ń tàbá yìí àwọn bàbá tí wọ́n bẹ́ẹ̀ ń di tíra lásìkò tá ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ afáwọn alibarbahari tọ́lọ́wọ́ tún padà sọ di alibarbahari gbogbo ẹ̀ déédéé náà ni <laughs> mo yá kan lọ́wọ́ wọn ń jó ni wọ́n pe ní kí ni àtàwádò islam bóòlù àti mọ̀ ń rẹ́spẹ̀tì èèyàn nínú islam Baba dámọ̀ náà ló ṣe nínú tíra yẹn bàbá dámọ̀ fagilé gbogbo àǹtẹ̀ kọkọrọ à ń bọ́ bá dà fún ni àwọn ọ̀nìkan ọ̀tún yìí kò ṣe àǹtẹ̀ wọ́n fagilé gbogbo ẹ̀ ọkàn ṣẹkùnrin kàmọ́ ìdíyà bíi ibùláyé hadabi ọlọ́mbani fọ̀nùkẹ́ yàrá bani lẹ́kùn dáadáa wọn ẹ ṣé yẹ kú mọ́ tẹfsiri nǹkan bí two thousand and three inú ọmọ tí ajọ wà tó yẹ mi nígbà tá a wà nílọrin ní kí n máa ń jọ́nà lọ́hùn ẹ lọ sí tẹfsiri rọlẹ lọ ra ni wọn wá ya tẹfsiri bàbá gbà tí ẹ dákun jàmá ẹ já mọ bára wa kà lọ bàtà àwọn ìwá kúrò ní ọjà tán lè ra tán wọn wá ya tẹfsiri baba wọn wá jó wọlé bí ẹni ṣe ni bí ẹni rí ǹjẹ́ kí ló dé tí inú yín fi ń nù nígbà tẹ́ni kan béèrè béèrè pé kéèyàn wá tẹ̀kẹ̀ kọ̀rọ̀ kíyàn wá ṣe kíníkan kíyàn kílẹ̀ rí sí ẹ̀yin bàbá Kamali bàbá bẹ́ẹ̀gì fún gbogbo ẹni pé yìí ò sínú ìsìlámù bàbá ní tanra wa káì àwọn méjèèjì ò gbọ́dọ̀ sọ méjì lọ́rọ̀ torí àwọn tó jù wọn lọ fífi ọdún pé mo fi fífi kún <laughs> tájú bàbá dáwọn lọ fífi pé tá bá gbé yẹn kalẹ̀ pé tán bọ́nú ẹ̀ báyìí tẹ́sí wá bàbá dáwọn ti jẹ́ ọ̀parẹ́ à ń bẹ nínú ìsìlámù sọ́mọ bẹ́ẹ̀ mọ́mọ bẹ́ẹ̀ ẹni náà mọ̀ náà mọ̀ so torí àwọn bàbá yìí náà mọ̀ wọn ara wọn wọn àjọsọ tí ó ta kà wọn kọ́mọ kan wá dé tí ò tó ẹsẹ̀ bàbá kàmọ́lì àbí bàbá dáhùn kó máa sọ pé bákan bákan máa sọ pé mi ọmọ wálé àṣírí mi ọmọ wálé àṣírí n ò ní sọ pé nǹkan bàbá wálé mọ́kìrì. ìdán ntẹ́sẹ̀ bá gbé wa ẹ̀jẹ̀ aṣọ ntàṣà bá gbé wa ẹ̀jẹ̀ àmọ̀ lọ́tọ̀ tábà fẹ́ sàṣà kásùbọ̀ tẹ̀gbẹ́ kan ẹ̀sà tó bá yìí ti katako ti bàbá Fatima rè àwọn mùsùlùmí ò ní respect yẹ àtakò náà ni kámú yẹn dání ẹlẹ́kejì lórí ìdọ̀bálẹ̀ ìṣe kìíní kìí ṣe wà ìkúnlẹ̀ fún ni kìí ṣe respect point of correction èbó bá ṣe wà ní wọ́n máa ń gbára wọlé àbọ̀ ìgbára wọlé wọ́n ń gbára wọlé wọn náà sì máa ń sàpọ́nlé ara wọn tọ́ba lè ṣe kíni kìí ṣe kíni ó tó kan bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún sísì ọmọ ìyá wa kan ní problem pẹ̀lú àwọn mọ̀lẹ́bí ẹ̀ ìyẹn ní olódì àpápá obìnrin ni ńlò jáàbù wọn sá kò tó wá kúnlẹ̀ kò sí wá wọn fi tí ní ẹ̀ tí èsè díẹ̀ nígbà tí wàhálà yẹn pọ̀ ló wá mú àwọn tí wọ́n já àfa ó mú wọn lọ sí ilé nígbà tó délé rè ó ní ń béèrè lọ́wọ́ bàbá wípé èyí tó jọ́kùnrin yìí rè nígbà míì ó ti yọ ìkúkù sí wọn rí tó yẹ nígbà tó gbóná rè àwọn àdúgbò ló gbálẹ̀ lọ́wọ́ kíni ló gba wa bálẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹ ṣùgbọ́n máa ń dọ̀bálẹ̀ fún wọn òun ní problem èmi ẹnu pé ìdọ̀bálẹ̀ nìkan tó lọ sí fẹ́ ṣe fún yín mò ń ṣe fún yín bó ṣe wá ní tí òbí yẹ kó ṣe fọ́mọ rẹ̀ rí báwa fà ṣe ṣe ṣe tìǹbà tó ẹ̀fìlìkìtà bí wà sunna ń bá ní mọ́ sí fún yín ó fẹ́ tó nǹkan bí ọgbọ̀n mélòó òbí ló lè ka ní tó yẹ kó ọmọ ṣe fún un bàtà ìbáyé ka fáìfù agara ó da yín àṣẹ ìmọ̀ tó yẹ kẹ́ béèrè ló jẹ́ mọ́ béèrè ní tẹ́mi tí ò yẹ kẹ́ béèrè tí ìbá mọ́ tó yẹ kó béèrè kò ní fi dọ̀bálẹ̀ kún òkìlẹ̀ bí òkìlẹ̀ ìjọba lè wá jẹ́ bí ápù tọmọ rẹ̀ rà fún àbójẹ́ bí ọ̀kadà àbójẹ́ bíi kẹ̀kẹ́ àbójẹ́ bíi ilé tí yóò kọ́ fún ọ àbójẹ́ bíi mọ́tò tí yóò rà fún ọ àbájì tí yóò gbé ọ lọ àbí ilé tí yóò kọ́ fún ọ èrè wo ni wọ́n ń jẹ́ ń bẹ̀ níjọ́ àti ń dọ̀ yìí àbọ̀fin gbowó ń báńkì ni ìdán ntí Islam nìkan ṣe fún òbí ó pọ̀ jantirẹrẹ àbáwọn tí wọ́n bá jẹ́ aṣáájú ẹni àwọn aṣíwájú ó pọ̀ Ọlọ́run ò fìdọ̀bálẹ̀ sí ni tó bá fi sí àwa mùsùlùmí làwọn kọ́ fi sí nfàtí ẹni tí ìbá sì tún kọ́ fi sí làwọn tí wọ́n jẹ́ ń sún náà tó rà iye ọ̀rọ̀ Ọlọ́run ọba kú rárá Ọlọ́run takú ànẹ́bí takú ló àtakú nọ́mbà two náà lẹ́yìn náà ẹ ti ṣe gbogbo ẹ̀ náà gbogbo àṣàdé yí padà náà ní òjò sálùbáríkà ẹ ti ṣe gbogbo ẹ̀ náà ìjọ sálùbáríkà wá àlùbáríkà wo lẹ́yìn ní nàìjíríà tó bá yẹ pé káyé ọrọgbọ fún èèyàn kéèyàn gbádùn ayé ni lẹ bá ń pè lálùbáríkà èbó yẹn dọ̀bálẹ̀ wọ́n gbádùn ayé jù wá lọ bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni èbó fi bẹ́ẹ̀ ń sin lọ́nu tó yẹ pé nínú eré burúkú èbó minus one lódì látara pé wọn fi ìdọ̀bálẹ̀ sínú ẹ̀ <laughs> inú àdánwò tiwa tí ìdọ̀bálẹ̀ bá ń bẹ́nu ẹ̀ plus one ní tiwa ibi èbó gbádùn ayé ẹ̀ lélẹ́ni kó dàbálùkẹ́ àwọn ò bá ní da fọ́pọ̀lọpọ̀ wọn àfẹnibàṣẹ lọ́hùn wọn kò gbádùn àyè náà confam ni wọ́n lọ Oklahoma lọ Washington lọ Belgium lọ Scotland lọ Switzerland Allahu Akbar wọ́n sọ pé àfa yìí náà sọ débẹ̀ rí ni bàbá débẹ̀ àwọn tẹlifíṣàn. <laughs> a sì ń gbé sí i lọ́dún àti wọ́n ti lọ. ivan èbó gbádùn ayé wọn ìdọ̀bálẹ̀ ò sí inú ọ̀rọ̀ wọn lẹ́yìn náà wá wú ọmọlẹ́bí wa nílẹ̀ yìí wọ́n máa ń ṣàbòsí wọ́n máa gbà máa bọ́ bòmí ṣùgbọ́n kí n round up nìyí ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ máa ń béèrè ìdọ̀bálẹ̀ nínú àwa mùsùlùmí nílẹ̀ yìí àbọ̀ tí wọ́n jẹ́ Yorùbá àbòsí ni wọ́n ń ṣe àwọn ọmọ tán bá rí i pé ẹnu Ọlọ́run ká wọ́n máa ń gbé jẹ́ bọ́wọ́ wọ́n yìí mọ pàyà wọ́n yìí mọ gógóró wọ́n sì ń ṣetán àti gbọ́tọ̀ lọ́hùn agagbe lọ́wọ́ wa ń pírátìsì súnà nàbì àwọn yẹn láwa ń lé koko ọ̀dà àjàdí gbéra kan wọ́n dà ó jọra ẹ̀ lójú wọ́n dákẹ́ dọ̀bálẹ̀ lẹ́tọ̀ ọmọkùnrin ọmọkùnrin àwọn abúntẹ́pẹ́lẹ́ máa tí kan bá wá dé láti Oklahoma àbó bá dé láti Washington àbó dé láti New York tó wọ kanfasi tí ń sáná tí ń wò bẹ̀gẹ̀ òjẹ́ǹgẹ̀ tiẹ̀ lẹ́jọ́ mọ̀ ẹ pé ẹ lágbájá ẹ bẹ fẹ fẹ fẹ fẹ tó sà ń tí ń wò ẹ̀rì ẹ̀rì wọn ní béèrè dọ̀bálẹ̀ lọ́wọ́ yẹn sọ́sà ti kó dọ́là wá ẹ ti rójú ọlọ́tí sí bẹ́ẹ̀ ló kan ní àbónú kí ló kan pẹ̀lú yín dọ̀bálẹ̀ kí ló dọ̀bá ẹ dọ̀bálẹ̀ tó kọ́ tó kọ́ ara ṣì yín báyìí kálukó sádànù wọn ni àwọn amẹ́lẹ̀ àwọn eléyìí amẹ́ làwọn eléyìí amẹ́ ni wọ́n ọmọdé ọ̀rọ̀ àwọn alábòsí amẹ́ lòun no kò fojú lẹ̀ náà ṣùgbọ́n àwọn àtẹ̀rí tójú wa tutù tá a la fẹ́ mọ̀ ṣe lọ́n lára yín àfẹsẹ̀ lọ́n lára yín ẹ máa fọ́ọ̀sì wa ṣe ti ọ̀dà lá àwọn náà yàrá mọ́ yín lọ́wọ́ eléyìí àgbọ̀dọ̀ fún yín ọlọ́run ló ní àwọn fún yín o àtànẹ́bí ẹ sallallahu alaihi wasallam torí ẹ̀ kì í sọ̀rọ̀ o torí ẹ̀ bá ṣe sọ́ńtà sọ́ni ìyẹn wàá túmọ̀ sí pé àtàbárẹ́ ń ti ó jágbàlagbà pé ń tó jóbi ẹni kéèyàn ọmọ pọ́n kọ́mọ yóò kàn work out yóò kọjá lọ́wájú bàbá ẹ̀ náà ni kò ní sí pé tọ̀ salama aleikum yìí tí o bá sì jẹ́ salama aleikum nù wọn re pé àyíkọ́ bẹ̀rẹ̀ salama fún yẹni kankan yẹni abu kafiran bí ká àbúrò yẹn jẹ́ kéfè yìí ọ̀ní bẹ̀rẹ̀ pẹ̀lú salama aleikum fún ŋmọ́tò bá ní tọ̀ ọmọ mi muhammadu ŋgbà tó lọ sí wo yàtí tiẹ̀ nù salama aleikum wọn ní tọ̀ bàbá mi wà aleikum salam ọ̀ lè dá ló ń bẹ̀ òkìlẹ̀ àbí òkìlẹ̀ ó bá sì wọ ní wà aleikum sùmọ́ kéfèrí ni ọ̀ní sọ salama aleikum fún ó ti ẹ̀ kiri yẹn tọ̀ ẹ̀ káàárọ̀ o tán ẹ̀rì so tó bá yẹ kí èyàn ó ṣe gẹ́gẹ́ bí ọmọ fóbi ẹni èyàn ó ṣe gẹ́gẹ́ bí ọmọlúwàbí èyàn ó ṣe Islam pè wá sí yẹn dáadáa lónìí wọn bí Ọlọ́run bá ní kípa ọ̀ka àrùn ṣùgbọ́n ìdọ̀bálẹ̀ ni Ọlọ́run yọ kú ìtẹ̀ kọ́kọ́rọ́ Ọlọ́run yọ kú kádúró wám wám ẹ̀ ìyẹn ni ti ọ̀dà lẹ́yìn náà àwọn tí wọ́n jẹ́ tyrannic leader àwọn ọba jẹ ní npaláyé àwọn náà introduce ẹ̀ sáwùjọ jù dègbé ẹlòmíràn wọ́n lè ní orúkú ó dìde wákàtí mẹ́wàá mọ́dìde oríṣiríṣi àwọn ọmọ fi ń jẹ àwọn èèyàn àwọn èèyàn ti jáyé fàmílì tó ń tutọ́ bẹ́ẹ̀ bá ti gbogbo ẹ̀rí wọn lóde ọ̀yọ́ ẹ má bínú ẹ̀yin bàbá wa lájàgbá lọ́nkọ́ sí ẹ̀mí gómù ẹ̀ àwọn lọ́ba lọ́ba ń jọ rìn tọ́ba bá ti kú rè wọ́n sì fi ọmọ nìyàn wọ́n fò náà tẹ̀lé wọ́n mọ̀ pé lábọ́ bá kú ayé làwọn kan jẹ débẹ̀ wọ́n jáyé débi pé tá a bá ń sọ̀rọ̀ yìí ọ̀gbọ̀dọ̀ fojú ẹ̀ wò wa ọ̀tẹ̀ kọ̀kọ̀rọ̀ ni àwọn ọba Roman níjọ́ rè tọ́ba wá kí ọbẹ̀ ọtẹ̀rí baba yìí nígbà ọba sọ ogun tó sọ tán ìbàjẹ́ wákàtí kan ẹ ọ lè máa lọ ọba sì fẹ́ lọ rí ọgbọ́dọ̀ sí kíni ọgbọ́dọ̀ kí ìdítọ̀ tí ń yàgbẹ́ sí ẹ ojú lọ́ba wá ojú lọ́ba padà ẹ̀yìn lọ́ọ́ fi rìn síta gbogbo yẹn ìjẹni nípa yọta ara ẹni kìlìdà àwọn náà dá gbogbo wàhálà yẹn lẹ kọlọmọ ṣe wá bẹ́ẹ̀ fún ọmọ wa bó ṣe jẹ́ nìyẹn wallahu alam ẹ bọ́ sórí kwẹ́sàn mi. jazakumullahu khair ẹ jọ a nílé gba kwẹ́sàn mọ́ torí pé àsìkò àti kírun ó ti tó tí àwọn àfa wa tí wọ́n ń bọ̀ wá ìyẹn Sheikh Abdulghani Jum'ah. ṣé èyí kéwù mi láti máa mú ọ̀rọ̀ wọn wá lérí ọ̀rọ̀ dọ̀bálẹ̀ àti ìtẹ̀ kọ̀kọ̀rọ̀ ọ̀ bí mi ọ̀rẹ́ kìlọ́fà wọ́n takò nínú ìṣe wọn ṣé tí mò ń sọ yé o ká gbọ́ yé dáadáa o wọ́n takò nínú ìṣe wọn tí mo fi ní kéwù mi àti máa mọ wá ni pé àwọn èèyàn máa ń fi wọ́n takò nínú ọ̀rọ̀ wọn àti tí wọ́n kọ́lẹ̀ ṣùgbọ́n nínú ìṣe rèé wọ́n fi ṣe takò kọ́lọ́n ṣùgbọ́n ẹ̀dá kì í dẹ tí kì í ní kíní tí kì í ní tiẹ̀ kọ́lọ́n kó bá ní forí jìn wọn kì í sásìkò líla àwọn àwọn lépè bí kì í bá ti pé kásádùá fún wọn ṣùgbọ́n kí ni ta fẹ́ sọ ni pé torí gbà bá sọ̀rọ̀ wọn kalẹ̀ ẹ̀lẹ̀ tán wọn ni ẹ wá ní kíní wàláì wọ́n ju bàbá wa dáhùn lágbègbè mo dọ̀bálẹ̀ kò sí nǹkan tó ṣẹlẹ̀ ẹ mọ ìgbà pé mo ń dọ̀bálẹ̀ fún wọn mo ń ṣe fún wọn ó sì rọrọ̀ sọ lóòótọ́ ṣùgbọ́n rúgbà táwọn bàbá ìròyìn ẹ̀dẹ́ bá mọ̀ wọn tẹ́ẹ̀ súnmọ́ rẹ̀ wọ́n mọ̀ pé <laughs> nígbà bá mẹ́lẹ́ yìí ẹni tí ó wò wọ́n lẹ́ẹ̀kan tí ó ń tọ́ wọn wò lẹ́ẹ̀mejì kan yóò múra à ah, bábò gbàgbẹ́rẹ́ nì sọ ìgbàgbẹ́rẹ́ wọn rè tán bá lò lérú bẹ̀yẹn náà rè kò sọmọ tán bí dáa lójú ayé wọn kọ́ ọmọ kan bá tún rí tó bá tún so torí ẹ akọ́ọ̀lẹ̀ ni àṣekínni àtẹnpẹlẹmọkínni torí ẹ tábà ń rí tí ọ̀pọ̀lọpọ̀ bá lóun ká tira wọn pé ṣùgbọ́n síbẹ̀ àwọn èèyàn ṣe fún wọn tán ikú ń tó fa ìyẹn nìyẹn wallahu alam naam gẹ́gẹ́ bí àlàyé tí mo wá ń ṣe lọ tíra yẹn ojú fifty naira lọ ó pọ̀ jù hundred naira orúkọ yẹn ni àdínú ànàṣìhà a máa bá níbẹ̀ tí bàbá ṣàlàyé àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ọlọ́run bá fi ọ̀run kẹ́ bákan náà àwa tá a bá ní alislam wa taqlidul jahiliya wọ́n sọ̀rọ̀ yìí níbẹ̀ tíra sheikh adam náà ni lẹ́yìn náà tíra ẹlẹ́ẹ̀kẹta wà tó jẹ́ pé ẹ̀ lérí yẹn lọ́jà mọ́ wọn tẹ̀yẹn jáde wọ́n dídí kọ yẹn wọ́n ní orúkọ ẹ̀ ní àtàwádùn fil islam bó o la ṣe kún èèyàn lé nínú islam risala khasa sheikh adam ni wọ́n kọ́ àgbogbo ẹni tó bá fẹ́ ní kọ́pì yẹn tó bá rí àwọn sheikh wa wọ́n ní èmi náà sì ní kọ́pì lọ́wọ́ tí wàá fọ̀tọ̀kọ́ mi ní rìlíìsì ẹ̀ fún ẹ nítorí pé ọkàn tó tẹ̀mí sì fojú rí dé nìyẹn so a máa fọ̀tọ̀kọ́pì ẹ̀ tó bá ti nídìí ẹ̀ lẹ́yìn náà ni pé fídíò tí sheikh kamaluddin al rahmatulahi alayhi tí wọ́n fi sọ̀rọ̀ pé kò dáa kéèyàn mọ kúnlẹ̀ ó wà fẹ́ni tó bá fẹ́ rí tí wọ́n sọ èmi gan gbọ́ àwọn elétò ti ṣe àdéhùn pé inṣàlá ńgbà tí a bá lọ àìsinmi àwọn òpìlẹ̀ rẹ̀ tí a mọ̀ gbọ́ níjókòó yìí náà pé Sheikh eh, Kamaldeen wọ́n sọ pé àtẹ tó kúnlẹ̀ àtẹ tí wọ́n kúnlẹ̀ fún gbogbo wọn rojọ́ níwájú ọlọ́run lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmọ̀ kí nìyẹn tọ́ka sí ó tọ́ka sí ọ̀rọ̀ tí àwọn àfa wa ti sọ ọlọ́run kó bá san wọ́n ní ẹ̀san rẹ̀. nínú ẹni àtẹ̀ fún òròjọ́ ẹni tí ó tẹ̀ náà yóò rojọ́ gbogbo wọn lọ́wọ́ bá máa bi léèrè wípé kí ló dé ẹ̀tọ́ mi ẹ̀ ṣe tún ṣe é lónìí. wà á المساجد لله فلا تدعوا مع الله أحدا فلا